mo kí wa a kú ojúmọ́ òní ó sàn wá òní ó dùn fún wa o hmm. adìẹ kú ọdún tuntun ọdún ayọ̀ ọdún ìdùnnú ni ọdún yìí ó jẹ́ fún wa àṣírí tí mo fẹ́ kí a jẹ̀gbádùn lónìí náà ni àṣírí tí obìnrin fi tí ọkùnrin ti fi ń fẹ́ obìnrin tàbí eléyìí tí obìnrin náà ti fi ń rí ọkọ ní ti fi ń ní adé lórí ni àṣírí yìí Eh, ṣé gbogbo ẹ̀ náà ni ó wà lọ́dọ̀ àwọn bàbá wa ní ayé ìgbà náà tí wọ́n mọ̀ ń lò wọ́n ní eh, tí o bá kọ wájú sí ọkọ ta tó bá kọ ẹ̀yìn sí ọkọ ta ṣebí tó bá ku ìwọ nìkan wọ́n ní kí o tún ká èrò ara wa pa eh, ló fi wọ́n ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe opportunity tí wọ́n ní tó jẹ́ pé tó bá pe obìnrin mẹ́wàá lójúmọ́ gbogbo àwọn mẹ́wàá yẹn ni ó dán lóhùn Hmm. kò jẹ́ kó mọ̀ pé ọ̀pọ̀ èèyàn ló wà níta tó jẹ́ pé wọ́n wọ́n tó bá pe obìnrin ọgọ́rùn lójúmọ́ èébú ni gbogbo àwọn ọgọ́rùn èébú ni ó bú wọn ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n sì wà tó jẹ́ pé ó wù wọ́n láti ní ìyàwó nílé tí jẹ́ pé wọ́n lówó wọ́n ní fún wọn lé ìkànnà ṣùgbọ́n síbẹ̀ kò ṣeé ṣe o <laughs> kò ṣeé ṣe torí pé wọn ò ní obìnrin nílé tí ò ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ni wọ́n sì wà tó jẹ́ pé kì í ṣe pé kò wù wọ́n láti sí ní abẹ́ ọkùnrin ṣùgbọ́n fún ìdí kan tàbí èkejì àgbéjúlẹ̀ ni ọmọdé ń gbé igi eléra ni wọ́n fi wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti ní nǹkan ti ṣẹlẹ̀ sí láti yàtọ̀ sí àyànmọ́ tàbí kádàrá tí a kọ́ mọ̀ pé kò ní dúró ní ilé ọkọ pálọ́pọ̀ àwọn obìnrin kan wà tó yẹ pé ìràwọ̀ tí wọ́n ń lò wọn lè dúró ní abẹ́ ọkùnrin wọn pọ́n lọ́kọ mẹ́rin wọn padà filẹ̀ náà ni tí wọn ó dàgbé àwọn àràwọ̀ kan wà tí nǹkan báyìí tó máa ń bá jà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìkan àwọn kan wà tó ṣe pé látara tí wọ́n ti wò ní ìgbà kínní wọn òun ni tí bóyá ìbáwí tí wọ́n ti bá wọn wí òun ni ó fà á tí wọn ò fi sí ní abẹ́ ọkùnrin gbogbo nǹkan ló gba ìdọ́gbọ́n sí o bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ni ó gba àdọ́gbọ́n sí kò sí nǹkan tó burú nínú kí a fi ọwọ́ wa kí a fi tún ìwà ara wa ṣe ìwà ọmọlúàbí tó bá ti kúrò ní ọwọ́ ẹ̀dá wàláì ẹ̀dá ti di pangolo ẹ̀dá ti di òfìfo nìyẹn tí ìwà ọmọlúàbí tó bá ti kúrò ní lára èèyàn tí ìwà ọmọlúàbí bá ti kúrò ohun tó ń ti di pàrífo kí ọlọ́run elédùnmarè kó má sọ wá ní pàrífo àmín kókó àdúrà ni torí pé ọlọ́run ó ṣàánú ẹ wo àwọn ọlọ́pàá tàbí àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n jẹ́ agbèfọ́ba lóòótọ́ gbogbo nǹkan tó bá ṣe ló dáa ṣùgbọ́n ṣe mọ̀ pé ìwà tí kálukú wọn ń wù ní ilé wọn ó bá wọn dé ẹnu iṣẹ́ ẹni tó ti yàyàkuyà tẹ́lẹ̀ tó wá lọ gbà sí ọlọ́pàá ṣe mọ̀ pé ìwà tí ń wù nínú ilé nígbà tó yẹ pé ń bòbí ló jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti inú ilé wá ni so kò ní gbé débi iṣẹ́ ìwà yẹn náà ni ó gbé débi iṣẹ́ jàre náà ni ó mọ̀ wù àwa máa sọ àwọn ọlọ́pàá tó kù yóò máa sọ wọ́n lẹ́nu bẹ́ẹ̀ ni àwọn agbófinró tó kù náà kì í ṣe ọlọ́pàá nìkan gbogbo wa bẹ́ẹ̀ ni ló bá wa dé ẹnu iṣẹ́ ọwọ́ tí kálukú wa náà ń ṣe ìwà táwọn wù nínú ilé táwọn wù tí ò dáa òun lọ̀pọ̀lọpọ̀ ń gbé dé ibi iṣẹ́ wọ́n sì ní ọ̀yàyà ó gbogbo nǹkan lọ ìwà ló fa ti ọkùnrin mi ìwà ló fa ti obìnrin mi tí ó fi dàbí ẹni pé bóyá wọn mọ̀ ọ́n ṣe nígbà míì opportunity ṣe wọn pé ìmọ̀ ń sọ̀rọ̀ kọ́lọ́run elédùnmarè kó dákun kó mọ́kọ̀dé àìmọ̀ ṣe sí wa kò sẹ́ni tó pé o kò sí ẹni tó pé jésù gan sọ ó ní kò sẹ́ni tó pé torí gbà tí àwọn ọmọ ẹ̀yìn lọ́ọ̀ bá a tán ní sí olùkọ́ rere ó ní kò sí rere kankan àfi ọlọ́run so ó túmọ̀ sí pé kò sí ẹ̀dá tó pé gbogbo wa ló níbi tí a kù sí àjọ mánéjì ara wa ni ṣùgbọ́n nǹkan tèmi ò kì í fẹ́ ní gbogbo ìgbà tí mo bá ń sọ náà ni pé mi kì í fẹ́ ìgbéyàwó tá bímọ fúnra kì í wù mí kó túká rárá torí pé ibi tí koríko méjì bá ti jà wàláì ọmọ ni ó jìyà bẹ̀ níbi tí erin méjì ẹ má bínú níbi erin méjì bá ti jà koríko ni ó jìyà rẹ̀ níbi tí ìgbéyàwó tó bá ti túká pàápàá jùlọ eléyìí tí ọmọ ti wọ̀ ọmọ ni máa ń fi orí fa ọmọ ni koríko tí máa ń fi orí fa ó ṣe kókó gbogbo ọgbọ́n tá a bá lè dá láti mú ìyàwó ìgbéyàwó wa dúró ló yẹ kí a gbé kákún fún àdúrà gidigidi nítorí pé tó bá túká tán n tí a nà àdúrà tá a gbà àwẹ̀ tá a gbà ìgbìyànjú tá a ṣe pé kó mọ̀ túká kò tó eléyìí tá a ṣe tó bá túká tán o kò tó eléyìí tí a ṣe tó bá túká tán torí tí túká tó túká owó ẹni tó bọ́ sí kò ní dúró yóò sọ pé kó mọ̀ bọ̀ mọ́ òun lọ́wọ́ ni ẹni tó wá wà níta tí ò rí nǹkan lò fún tí ń sáré kó tó <laughs> kó tó rí bẹ́ẹ̀ àfàìmọ̀ kó mọ̀ jẹ́ pé Eh, apè olódìdí awọ ẹkùn ni ó padà lọ ṣe kó tó lè gbà padà ẹ sì mọ iye tó ń dáwọ ẹkùn nísìn kọlọ́run Elédùmarè kó dákun kó ṣàánú fún wa so ó ṣe kókó kí a di ìgbéyàwó wa mú girigiri ìwà tábàmù kó lè tú ìyàwó wa ìgbéyàwó wa ká ẹ dákun ká wù ú mi sọ pé àwọn tó ṣẹlẹ̀ sí pé ìwà wọn ni o rárá o a kàn fi ń ṣe a kàn fi ń gbara wa ní ìmọ̀ràn ni o kò sẹ́ni tó pé àjọ mánéjì ara wa ni sórí ìwà títáyé wù sí ọ tó ní kò dáhùn tó ti torí ẹ̀ tó pátáyé tì ẹ̀ tó mú kẹ́hìndé kẹ́hìndé tún lè ní ìlọ́po méjì ìwà yẹn ò lè ní lọ́wọ́ ṣùgbọ́n torí pé ó jìnnà sí tẹ́lẹ̀ ó mọ̀ pò ní lọ́wọ́ sọ pé táyé tó ti wù ó ti mọ bó ṣe bá rìn eléètò ẹ̀sẹ̀ lọ mú tí òmìnira tí ó wù yóò lágbára díẹ̀ kọ́lọ́wọ̀n elédùnmarè kó dákó sáà nù fún àwọn tó wà ń larú pè níjàmbá ìkọjá Eh, ọlọ́run elédùmarè yóò bá mi ibi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ ọlọ́run elédùmarè yóò bá mi bu òróró ìtura sí i ọlọ́run ọba yóò bá mi bu òróró ìtura sí i torí pé obìnrin míì ti ní májẹ̀mú pé ọkùnrin tó bá kọ́ gun orí òun tàbí tó ń bá bímọ àkọ́kọ́ fún ẹ eh, bó sì lè wù ní tó ń lè mọ́ bá pàdé ńbẹ̀ lòun ó bí gbogbo ọmọ òun fún kò sẹ́ni tó wù o àforí ẹni kò sí ẹni tó wù àforí ẹni gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ sẹ́ẹ̀rí ìbọrí ó ṣe kókó ẹ jẹ́ kí a máa ké pe ẹlẹ́dàá wa ní gbogbo gbàkígbà gbogbo àdúrà tá a gbà gbogbo ìgbìyànjú tá a bá ṣe orí bíbọ torí orí ló síwájú òun náà ni a tẹ̀lé ẹ jẹ́ kí a mú orí bíbọ lọ́kùnkúndùn ká máa sọ ní tá a fẹ́ fún ẹlẹ́dàá wa àti ní tí a fẹ́ ká máa sọ fún ẹlẹ́dàá wa. gẹ́gẹ́ bí mo ṣe sọ pé àṣírí ti tèmi tí mo fẹ́ ká pẹ̀kẹ́ lù òun náà ni báwo ni ọ̀nà tí àwọn bàbá wa ń gbà láti fẹ́ ìyàwó tàbí láti ní ọkọ. um tó jẹ́ pé tán bá ti fi ọṣẹ yẹn wẹ̀ báyìí tá à bá ti ń wẹ̀ lá mọ̀ pè é lá mọ̀ pe gbólóhùn rẹ̀ pé um ká mọ̀ ṣàdúrà rẹ̀ pé ìwọ Ọlọ́run o um jẹ́ kí n rí ọkọ tó wù mí tàbí jẹ́ kí n rí aya tí ó wù mí. Kí lẹ bá mi wá? Ẹ bá mi wá ẹ̀fọ́ ebòlò, ẹ̀fọ́ òdú, um ìfà, abèrè, yánrin òkun um yanrìn ọ̀sà um àti <coughs> ewé afinúwanni um eh, á wá gún pọ̀ tá a bá ti gún pọ̀ á ti dá iná sílẹ̀ um eh, tá ti dáná sílẹ̀ so ẹ̀yin náà tá à ń pè ní ògúnná tá a bá ti ń gún àwọn kinní á mú ògúnná á gún mọ́ á wá pò mọ́ ọṣẹ á ni o á iná yẹn alọ́fọwọ́ fún látàrí jù sí ibi tá a bá ti mú náà ìgbẹ́bẹ̀ láàdá iná sí àwa àfọwọ́ fún àwa jù sí tá wá jù sí a gùn pọ̀ mọ́ a pò pò lọ́sẹ̀ àwa kó sínú àpò aṣọ funfun a máa ni o a sókọ́ sí e òkè ńbẹ̀ láti máa bù láti máa bù wẹ̀ àwa máa ní ajíjẹran arìnrìn òhò jẹ́dùn ìgàdàbọ́ra sílẹ̀ káwa dídì rẹ́ tá a bá sọ̀wọ́ òdìdí rẹ̀ tán ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn là á gbà tíbẹ̀ bọ̀ òdú ló ní kí wọn ó máa dùn mí fẹ́ ìbòlò ló ní kí wọn ó máa fòbò rere lọ̀ mí wò tàbí fokó rere lọ̀ mí wò àfẹ́kálà afẹ́ náà àrànkálò òórùn ràn ń ó là ń ó là ń là ké mọ́jọ́ kí wọn ó máa fẹ́ mi bá a ṣe ń fẹ́ náà àfàìmọ̀ bóbìnrin ò bá fẹ́ náà àfàìmọ̀ bí a sì máa pè ṣe àdúrà rẹ̀ nu tí a máa fi wẹ̀ ọmọ ìyá mi hmm, dán wò ó kéré lójú àwọn kan máa ń sọ̀rọ̀ pé àwọn iṣẹ́ tó yẹ kẹ́ ẹ máa fi jẹun lẹ̀ ń filẹ̀ lẹ̀ ń sigbá lẹ̀ ń sàwò kí n fi sẹ́lẹ̀ kódà kí gbogbo èròjà rẹ̀ mọ́ ju twenty naira lọ tí mo bá ní lẹ́mìí pé tí mo mọ bí iṣẹ́ sí mo fi sílẹ̀ ṣe dájú sí tí ìsìnkú mo ẹsẹ̀ ń ṣe tí mo mọ bó ṣe dájú sí mo lè ní hundred thousand màá gbà síbi kẹ́ni tí n bá ṣe fún ti rí sẹ́ẹ̀ ni àà so pé mo filẹ̀ kò ní mí nìṣe mi torí pé àfipamọ́ ni àìjúbà fògùn sínú lọ sọ́run eléyìí tó sì jù yẹn lọ ń bẹ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n táwọn náà ń fi sílẹ̀ kì ṣe gbogbo orí Facebook ni ò pé o èmi ń sọ gbogbo ẹnu ni mo fi ń sọ ará kùtùkùtù ni mo wà yìí kò sí tèmi fi sílẹ̀ tí ì ṣe pé mo ṣe bá ni mo ṣe fi sílẹ̀ tí ì ṣe pé bí mi gangan ṣe ń ṣe fún yàn ni mo ṣe fi sílẹ̀ ẹ má gbàgbé o zero eight zero six one four zero eight two five four ni nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ fọ́lọ̀ wa ní Facebook ẹ subscribe sí YouTube channel wa ọmọ gíẹ̀sì TV. v ẹ̀kọ́ ojúmọ́. gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ sẹ́mà pé oògùn tó lágbára púpọ̀ ni àṣírí tó lágbára púpọ̀ ni oògùn pé tẹ́nìkan bá nílò já ewé ọ̀sánpọ̀tù méjì fàtàrí sí kó lọ́pọ̀ kó fi ṣe nǹkan báyìí ó ti kọ́ ọ ní oògùn ẹ ó kọ́ ó ti fi ìyọ̀ǹda sí ẹ ìyọ̀ǹda ó ṣe kókó nínú oògùn púpọ̀ tó túmọ̀ sí pé ìyọ̀ǹda gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ ìyọ̀ǹda iṣẹ́ tí èmi bá fi sílẹ̀ òun náà ni pé kí ẹ subscribe sí YouTube channel wa tẹ́ ẹ bá ti subscribe dandan ni ó gbúdọ̀ jẹ́ fún gbogbo ẹni tó bá subscribe sí YouTube channel wa torí pé orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa ó náà ni pé kẹ́ ẹ subscribe sí YouTube channel wa ẹ bá wa share ẹ ẹ like ẹ comment ìbéèrè tí ò bá yé yín ẹ pè mí ẹ wá dákun gẹ́gẹ́ bí mi sì máa ń sọ pé kẹ́ ẹ pè mí ìbéèrè tí ò bá yé yín lórí iṣẹ́ tí n bá fi sílẹ̀ kì í ṣe pé kẹ́ tó wá máa ní àwa ewé ebolo àbí àwa ẹ̀fọ́ òdú àbí àwa ẹ̀tọ́ wá máa tún pè rárá o tí ò bá yé yín bẹ̀ ẹ tẹ́ ẹ dárúkọ ń bí èèmọ̀ kí ń jẹ́ bẹ́ẹ̀ tí n bá tó wáyé pé morúkọ mi ti ń jẹ́ màá sọ tí n bá mọ̀ èèmọ̀ orúkọ táwa ń pè ní ọ̀dọ̀ títí wa nìyẹn kọ́lọ̀ kò sọ mo fi sílẹ̀ ẹni tó wá fẹ́ ṣe lè ṣe ni ọ̀dọ̀ tẹ bá pè wá pé ká bá yín ṣe o á bá yín ṣe torí nǹkan táwa náà ṣe ni o ṣùgbọ́n èmi fi sílẹ̀ bó ṣe wá bẹ́ẹ̀ ni mo ṣe fi sílẹ̀ ọlọ́run ó gbàdúrà wa gbogbo obìnrin tó ń wojú fún adé orí ọlọ́run ó pèsè fún wọn gbogbo ọkùnrin tó ń wojú fún ìyàwó alálùbáríkà ọlọ́run ó pèsè fún wọn ẹ bá wa subscribe see